máa rọ òjò máa rọ ìtura ló jẹ́ òjò máa rọ òjò máa rọ ìtura ló jẹ́ ah! ẹ jẹ́ tètè da ilẹ̀ yìí sínú kòtò ìdánimínú gẹ́rẹ́ yìí kí àgbàrá ikó lè bá mi gbé e lọ. àpà àpà ìyá. kí ló dé. báwo lè ṣe ń ṣe báyìí kí ló dé dẹ́ ń da ìdọ̀tí sínú kòtò ìdánigẹ́rẹ́ yìí mi ní ní láti sanwó àjọ kólẹ̀kódọ̀tì mi lọ́la. Ah, ah, ah, èyí ò dáa èyí ò dáa kí la ṣe ń ṣe báyìí fún ara wa ẹ mọ̀ bí wọ́n ṣe ń dalẹ̀ yẹn sí ó máa dí kòtò yìí ó máa di ó máa di omi ò ní lè lọ. mi mọ. irú àwọn nǹkan tó máa ń fa omi yalé àgbàrá yàgbóró nìyẹn. ẹ máa ṣe ń wo mo gbé bá mi sọ fún bó ṣe ṣe lọ́sẹ̀ tó kọjá tún ṣe yìí tẹ bá rí èébú tó kú mi. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká dẹ́kun àti máa dá ilẹ̀ sínú kòtò ìdámigere wa ká sì má kọ ohunkóhun sójú àgbàrá àwọn nǹkan báyìí ló máa ń fa omíyalé àgbàrá yàgbóró ẹ wá gbọ́ o bí ìjọba ìpínlẹ̀ èkó ṣe ń ṣe akitiyan láti máa kó àwọn kòtò yìí láti máa kọ́ ìmíì fún wa ẹ jẹ́ káwa náà ká máa tójú ọ̀nà wa ṣe ká sì máa tún àwọn kòtò ṣe pàápàá ká máa tún ṣe nítorí kí ohun gbogbo kó lè dáa ni ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká lè dẹ́kun ìwà àbàjẹ́ yìí. o. ìgbéga ìpínlẹ̀ èkó àjùmọ̀ṣe ni.